Alani dé. Ọmọlẹ́kùn yà olókèrè Alani dé o. Alani dé. Torí ogun mú ọmọ náà. Ọmọlẹ́kùn yà olókèrè Alani dé o bọ́jọ́ bá yọ ojú tó pọ̀ lọ́jọ́ ojú bá rọ akókó nípa o kàkàkì ńlá ọmọ àjẹ́ ayé pamọ́lẹ́kùn gbomi dé lójú ọmọ òní ń bọ̀ lókèrè sáwọ́gbó bó o bá níyà má má dìbò ẹ̀yìn o olókooro la ń rọ́ fàájì kò ṣe rọ́ fàájì àdìtí tí kò fẹ́ sọnù àdìtí tí kò fẹ́ sọnù máa máa dúró dúró. Alani dé. Bàmọ́lẹ́kùn yọ lọ́kẹ̀rẹ̀ Alani dé o. àǹfààní dé. àmọ̀lẹ́kùn yọ lọ́kẹ̀rẹ̀ Àlàní dé o. aṣàgbọ́mọ adìyẹ rẹ̀ ojú ìyá aṣàgbọ́mọ lójú gbẹ̀rẹ̀ àṣà òníṣẹ́ méjì tó ṣe àṣà òníṣẹ́ méjì tó ṣe jòkó jálé onílé kó fóònù tiẹ̀ lẹ́yìn kó gbọ́mọ ọlọ́mọ kó fi tún tiẹ̀ ṣe ti ṣe alàgbà kó kọjá ẹni àpò lójú alàyẹ pọmọlẹkùn kọjá ẹni àpò lọ́nà olè tó ń gbólè mọ yàgùdà tó ń gbé adigunjalè ránníṣẹ́ ọwọ́ ayé ò ká ọwọ́ ọ̀tá ọ̀wọ́ lẹ́bọ̀dọ̀ òògùn ní tiẹ̀ ṣe agbófinró ògbófin káfíńró ògbófin agbẹjọ́rò agbẹjọ́rò káyọ̀ ìdigunjalè tó ń jàre olóòlù. Alani dé. Pàmọ́lẹ́kùn yọ̀nà kẹrẹ Alani dé o. Ó gbọ́n bí olúgbọ́n kò mọ̀ bí ọmọràn Alani akókò wọlé wá. Alani dé. ọmọlẹ́kùn yọ lókèrè alánidé o. ẹni ò mọ bá ń fọ bá ṣe rí ẹni máa là ní kò ní dúró. alánidé. ọmọlẹ́kùn yọ lókèrè alánidé o. wọ́n porúkọ rẹ̀ lókèrè alánidé wọlé kò kànlẹ̀kùn rárá. alánidé. ọ̀gá mi sá ẹ má bínú sá o mo rí pé ẹ fòdì kàn án àmọ́ tá a fẹ́ sọ ẹ sá lórí iṣu tẹ̀ torí ẹ̀ pé wáyé pẹ̀lú àwọn nǹkan tèmi lé nínú àwọn oníṣòwò ìpàṣẹ sá fíù tèmi ni sá ṣe òkú yorùbá sọ pé ah, bí kú ilé ò bá pa ni tòde ò lè ráyè and fact ni sá sa ọkàn mi sọ pé a ní láti fura sí àwa tá a jẹ́ ọlọ́pàá kó má lọ jẹ́ pé omi ti tẹ̀yìn wọn lẹ́nu sáà ìtumọ̀ n tó right ah yes of course bí ti ah, ah imagine despite all our efforts so far that láti apprehend the yìí tí a ò rí ah ah and that search deeply láàrin Yes. wa. Yes. Ah. Oh yes. Hey, gentlemen, gentlemen, gentlemen. This is the, this is not the time for argument. Àsìkò àríyànjiyàn kan láàrin wa kola la wà wai. Look at this. 47 killed as a Alani Pomodekun storms UTB Bank. I mean, how can a single person be terrorizing the society and our local the one who we can't do anything, nothing? Here we are arguing within ourselves. In your control, under ń dà wá láàmú báyìí. Àdé ń bára aṣàníyàn jiyàn. Ẹ àṣé. Who is Alani Pamolekun? Ah, kí ló ń ṣẹlẹ̀ náà ẹ̀hẹ́ ló yẹ kẹ́ ti wà ń bì náà ẹ̀hẹ́ ìgbà yẹn ń gọ́ ó yẹ máa bọ̀jọ́ mo fún yín ní twenty minutes. pàdé àbínú jàre àwọn kọ́ńtrátì wa ẹ̀ máa ń ní ara lórí fóònù yẹn gbọ́rọ̀ ẹ̀ o. ẹ nípa ọ̀rọ̀ mọ́tò tí mo ń sọ yẹn náà ni èmi náà ah, mọ́tò gidi ń wo èmi náà gùn mo dẹ̀ mọ̀ pé tí n bá ti débi gẹ́gẹ́ bí o ṣe máa ń ṣe fáwọn èèyàn ládùúgbò eh, mọ́tò ẹ̀ náà máa ń ṣí mo ṣe ní kí n wá báyìí owó ti wà lọ́wọ́ mi pé kó tiẹ̀ fún mi ní àkáǹtì nọ́mbà ẹ̀ kí n lọ sanwó síbẹ̀ kí dẹ̀ máa gbé mọ́tò lọ yẹn jàǹfààní ẹ̀ ọ̀rẹ́ mi ṣé kí n má parọ́ fún ẹ iye tó fi ń lò mí yẹn mi ò lè gbà tòótọ́ owó ni because tá a bá ní ká bọ́ sí gbòòrò mọ́tò eight hundred wa seven hundred thousand wa in fact five hundred thousand a máa rí bẹ́ẹ̀ tí ó yẹ kó mọ̀ pé ẹni ńlá ló ń ṣe òun ńlá nǹkan tó máa rí lọ́wọ́ mi kàǹkàǹkà ni mọ́tò ti fẹ́ gbé fún ẹni two million gan-an gbà bẹ́ẹ̀ tó bá máa dé ta three point five million bọ́ torí pé jọ́rẹ́ mi mi lè máa rí ẹ ká máa lera mọ́ra wa lórí price o eh. ti rí mọ́tò yẹn eh, tó bá rí i tó o bá fọ́ omi náà máa lè. ẹ ẹ aláì mi sori ọ̀pàdé mi ìyẹn mo mọ̀ sori èmi náà rí ká lọ tíbẹ̀ mi ò lọ mo mọ bí wọ́n ti ń ta mọ́tò tó wọn mi ò lọ mo mọ pé wọ bíbà tó máa fi mọ́tò ṣèyàn láàánú mo ṣe wá jẹ́ kí mi náà jàǹfààní lóòótọ́ mọ́tò yẹn lè ju tó two million yẹn lọ bọ̀ tí kàn rí bíbà tó pọ̀ ṣe mí láàánú ó dùn mo ti gbọ́. ẹ lọ ẹ ti wá ń tà all right màá yọjú sí nísìnyí. Çıkamanızdan. Çıkayın. Eh, Jasmine Oga, ah, wọn ń kó ẹ̀jẹ̀ tí wọn kàn ti rí gbogbo dúró yẹn. dima baba any problem. Ah, a dúpẹ́ pé jésù ò fi wá sílẹ̀. wow ah, mo sọ fún ẹ. ẹ ṣe ńlá ni o ó sọ fún ẹ mú tó bá rí wà dandan mọ sóti rí pé léyìí ó kọjá sí sọ ó kọ fáwọn lóòótọ́ ó kọ fáwọn máa sọ fún ẹ pé bó ṣe ń lọ nù sọmọ pé bóyá kò jiyàn. ẹ ọ di à ọ di à kí ló máa ṣẹlẹ̀. ẹ jọ ṣé mo ṣé mi free láti sọ̀rọ̀ ẹ wò olóyè burúkú lọmọ ẹ lẹ́yìn o bá bá olóyè burúkú gidi lélẹ̀. Jasmine kí ni tó yá wèrè ni. máa wọ̀ ní gbogbo èlé ló máa rò pé eh, eh. ó dáa. tí yẹn bá délẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ tó máa jẹ́ o. bàbá. adíẹ má bínú jàre a máa ń ṣeré ọwọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀. ẹ ọ nọ́ọ̀mà ọ nọ́ọ̀mà. kí ló máa ṣe lè ó sáà ti rí pé bó ṣe wà yín sìn kó o ní láti sọ sórí mọ́ gbẹ́rù jáde three point five ká dẹ̀ wọlé. aláìfiyẹ́lẹ̀ àjọsọ̀rọ̀ ní sìn two million lónìí kí n mú wá tí mi ní kí n san ah. one point three. ẹ ìjẹ́ ìjàǹfààní ẹ̀ one oh, oh. one point three jọ. má sanwó. mo láìkí mọ́tò yìí náà. mo dà gbé ọbọ yìí ò ní mọ́tò rà owó ẹja lọ sí mítìngì báyìí. bàbá mo sì lè jẹ́ ẹ̀ ṣàlàyé tèmi ah, free. ṣẹlẹ̀ eh? you na big masquerade now egun ńlá tó mọ what's up baba ask one question before ma tún béèrè sí i mọ́tò tẹ gbé jáde kí ló ṣẹlẹ̀ sí. boss of life wọ́n ní olè ò ní jàgbá kó má ṣe lójú fèrè kò sí ikú tó máa pa bàtà ní bàpò lórí ẹni bẹ́ẹ̀ possible baba kí ló ṣẹlẹ̀ sọ fún wa tell us. <laughs> ewu ńlá máa dé bá ewu ni ọ̀sán gọ́gọ́ la rí òkè tí ń ta. níbo bàbá níbo ló ti ṣẹlẹ̀ báwo gangan ló ṣe ṣẹlẹ̀. àwọn tó máa lágbára jù wá lọ́mọ àti pidán ọwọ́ wọn àwọn adigunjalè ló gba mọ́tò lọ́wọ́ mi. adigunjalè hundred bars. how now. lọ́wọ́ àlàní. pọ́mọlẹ́kún. lọ́wọ́ àlàní. pọ́mọlẹ́kún. lọ́wọ́ àlàní. pọ́mọlẹ́kún kò possible. ó dá mi lójú dọ́dọ̀ lọ. respect boss níbo ni àwọn wo ni ah, ah, ládùúgbò wo ó ti ṣọ́ọ̀jù wípé àwọn tó ṣe irun kan báyìí wọ́n ní sun orí èèpẹ̀. Ah, oh, ẹ màjá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ikú tó fẹ́ pa ni tó bá ṣì ní nífìlà ọ̀pẹ ló yẹ ká dá ẹja fìyẹn lẹ̀ fọ̀ lọ́wọ́ mọ́tò náà gbà wọ́n gba ẹ̀mí wa ẹja dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. bàbá ọpẹ ọpẹ lẹ fáwọn tó ń bí làkàwé. a ní kẹ́ má dààmú ara yín mọ́ ẹja fi ìyẹn lẹ̀ fọlọ́hún ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo kí n ti yín. bẹ́ẹ̀ ni à lọ. ó ti yé o bàbá ti ṣe o ihun tí ń bà wá lẹ́rù bàbá ti ṣe o ó ti ṣe ó ti ṣe o bàbá ti ṣe o ohun tí bà wá lẹ́rù bàbá tí ń ṣe o ọ̀gá lóbi àtà ọ̀gá lóbi àtà ǹgbà mo ti rí pé kò gbé nọ́mbà wá mo mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ nínú ọ̀gá lóbi à ọ̀gá lóbi à. òun ni o. Ah, ah. àdúpẹ́. Ah. yes yes yes. you love it. ah baby inú mi dùn gan as in ah mi ìfàtàn bá gẹ̀ ṣe nínú mi báyìí ó máa kò lè kọ́ sí ó máa máa lọ báyìí eh. ṣé wàá rí i oore irú ilé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní nínú ilé wa. àmín o àmín. àní láàkì nǹkan rere kan mọ́ nínú ilé òkè òkè báyìí lọ́wọ́ yín màmá. àmín. daddy this is nice i love it. ó dà mí daddy. o baby mo fẹ́ wọnú mọ́tò yìí. Ah, mọ́tò ẹ náà ni. mọ́mí ẹ wo ẹ wo ọ̀gá ọ̀gá ọ̀gá ọkọ̀ ni bíjú àwé ọkọ̀ ni o this is not for celebrations. wow this is very nice. ṣé o wow this is nice I love this car. bimbo báwo lẹ ṣe rí mọ́tò yìí sí ẹni lovely gan. ah I love it. oh my god god very nice really. <laughs> this call for celebrant. Eh. It's called for celebrant. Èmi sì wà láwọn máa wẹ̀. Àwẹ̀. Ah Ọlọ́run ṣeun. Ṣé rí wíwẹ̀ táwọn àwẹ̀ ni? á pẹgbẹ́ á pọgbà débi wípé gbogbo ará àdúgbò tó wà hàn yín wọ́n tàgá báyìí á wá ṣe jíjẹ mímu fún wọn ní wẹ̀dẹ̀wẹ̀ mú. ok àgbà díje àbí. ẹ díje. àwa máa jó. àjò sọ̀kí. <laughs> ẹ gbájú. bọ̀bọ̀lájì just take a look at this car. in fact ó tún ní dvd. i'm telling you. Oh. Ah. amen. I love this man. Ah, he's so nice. very nice and oh lovely. Very tẹ́rí ẹ̀ ọkọ̀ yìí ẹni ọkọ̀ ló ń lò wá níbẹ̀ ọ̀rẹ́ ọba ni ọ̀rẹ́ ọba lọ́kọ́ rà nígbà tó ọba wá rà ọba wá nìtọ̀ àwọn náà ka nǹkan àwọn rà àwọn rà àwọn ọ̀gá ọ̀gá àwọn àwọn ẹ̀ madam ẹ ẹ bọ́lẹ̀ ẹ má bọ́ sábẹ́ sì sí o ah. ọ̀dà ẹ. dọ́nà ibo lọ. ayé ayé o ẹ wo ẹ wo ẹ gbà mí bọ̀ bọ̀ bọ̀ ah, ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù àbí ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù. àpò tí wọn ò tó lé sí iná síbí. mo dáràn ọ̀gá ọ̀gá ọ̀gá kò sí èèyàn bẹ́ẹ̀ kò sí èèyàn bẹ́ẹ̀ kò sí èèyàn bẹ́ẹ̀ kò sí èèyàn bẹ́ẹ̀ bá ń tí mọ̀ ọ̀pọ̀. ibo la wà ọlájí. ẹ gbà mí kí làwọn ṣe fi bá yìí bá wọn. ẹ káre ẹ káre ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ilé yín náà lẹ wá. ibi báyìí. bẹ́ẹ̀ ni. Ah! kí la ṣe. ibi táyọ̀ mọ yín bá dénú. ibi ilẹ̀ ẹgbà lọ yàrá tuntun ẹlẹ́sẹ̀ mẹ́fà. bẹ́ẹ̀ ti yàn nù ọ̀run làlà. lọ́rùn bá tún pápá lẹ́nu yín orí yín kú kanlẹ̀. tani dẹ́gbẹ́ jẹ́wé sùn lẹ́ pè báwọn. ọlọ́kọ nísẹ̀sẹ̀ jẹ́wé sùn lọ́kọ rẹ̀ ń jẹ́. ń bẹ lójú wá ń bẹ lójú wá ẹ sinmi. olúwọ̀n á jì wọ́n ìtara funfun á jì wọ́n ìtara funfun á jì wọ́n pẹ̀rẹ̀pẹ̀ ní gbọ̀n ìtara funfun á jì wọ́n pẹ̀rẹ̀pẹ̀ ní gbọ̀n olúdorí o ìwọ̀n àdọ́kàn ìwọ̀n àdọ́kàn gbogbo ara farajì wọn farajì wọn ẹtẹmọlẹ mẹwọn orí yín burú dàálẹ. ọ̀kàrì àlàní pamọ́lẹ́kún kò sẹ́ ọ̀kàrì ọ̀kàrì ìlú ọbẹ̀ ṣẹ̀ṣẹ̀ bọ̀ ó dìgbà tóbìnrin ọ̀bá sí láyé mọ́kọ́wọ́ tó tó ọ ń bọ̀ pẹ̀lẹ́kùtù tí ń. kọ́ tó ń sọ ò tí yé mi dáadáa wípé ìyàwó àtọmọ wọn kúrò nínú mọ́tò ah, tó bá jẹ́ bẹ́ẹ̀ ta lẹni tí wọ́n ti wáá pètò sọ fún. Ah, Túnjí ó dàgbé kò yẹ a ní kò ṣe pé wọ́n rìn jáde nínú mọ́tò àná disapia wọ́n pòórá ok ta ni mo fẹ́ sọ fún ṣe bí gba kìlọ̀ mi pé àwọn fẹ́ wọnú mọ́tò wọ́n fẹ́ fìlì kan tí mo gbé wálé àdéhùn àwọn tì ó dà ta ni ma sọ fún ṣé ìyá ìyàwó mi ni màá lọ bá ń ṣe pé ọmọ wọn ó ti disappear àbí màmá tèmi ni màá lọ bá wọn pé ọmọ ọmọ wọn náà ti disappear kí ni mo fẹ́ ṣe ah ah Ọlọ́run kí ni mo fẹ́ ṣe ah mi ì rírú ẹ̀rí Ọlọ́run kò mi ò rírú ẹ̀rí láyé mi kéèyàn disappear inú fíìmù ni màá ti rí ah Ọlọ́run. kí ni nǹkan. kí ló dé kí ló tún dé kí ló tún dé. ẹ̀wọ̀n wàhálà ti ṣẹlẹ̀ wàhálà wà ẹ̀wọ̀n ń ṣe nẹ́ńjọ́ lára rárá ń ta. iná iná iná omi omi. omi kọ́ omi kọ́ iná ẹ̀wọ̀n ó dàbí ìgbà tí Ògún àti Ṣàngó táwọn méjèèjì bá wọ̀ ya àjà tí nǹkan tí ọ̀dà wọn ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀. again ni. kí ló ṣẹlẹ̀ kọ́ là ń yọjú lọ́wọ́ kí ni ìgbọ́ ṣẹlẹ̀. wo bi kí ló ṣẹlẹ̀ ṣé àwọn ọ̀rọ̀ tó ti dé ni tọ́ ọmọ tó ń lè rẹ̀ bá ń dá òwò ara mi ah. mo gbé o. Ah, ẹ̀jẹ̀ rẹ o na juju. ẹ̀jẹ̀. ẹ̀jẹ̀ rẹ o oògùn ah. rẹ. ẹ̀jẹ̀ nílò tọ̀ ta ló dẹ̀jẹ̀ sí ara mọ́tò. ọ̀gá ẹ wọ́n kódà báyọ̀ ní ìgbà tẹ̀ ń bọ̀ gan ẹgbàá bá ti ọ̀kọ̀ yóò rí báyìí. èmi ọmọ èmi ọmọ wọn wẹ́lẹ́ yìí ẹni ọgbọ́n làwọn ń bọ ẹ̀jẹ̀ ní mọ́mọ́ ẹ̀jẹ̀ rẹ o. ta ló dà síbẹ̀. èmi ọmọ ẹ wo èmi rí ẹ̀yin rẹ ẹ lọ́ọ̀ni ọ̀run dà iye mi dọ́run rí. bọ́lá ni ah, ẹ̀jẹ̀ wàhálà wà o bọ́lá ah. ni lálẹ́ lẹ́yìn o. wàhálà ńlá ni ọ̀rẹ́ mi wàhálà ńlá ni mo ti mọ bí ó ti wá ó ti yé mi ibo wàá bá mi sí géètì wàá mi sí géètì ó yà wẹ̀rẹ̀ ni wá sí kéèjì fún mi jọ. mo ti ń bọ̀ báyìí mo ti ń bọ̀. máa rí mo mọ bó ṣe mo mọ bí tó ti wá. wá sí kéèjì fún mi. mo ti ń bọ̀ sá mo ti ń bọ̀ sá mo ti ń bọ̀ sá mo ti ń bọ̀ sá mo ti ń bọ̀ sá. ayé mà le o ayé dúró ayé ṣèkà o èjèrè o nàjújú èjèrè o ògùnrè kéèyàn gbàgbà tí ọ̀dẹ́ àyíkẹ́kọ̀ọ́ yẹ kó tó báyìí. ẹ ṣé mo dúpẹ́ o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn o ojú òní tí wọn o ọmọ ara yìí ò ní rídìí wọn o. ee màmá ẹ farabalẹ̀ màmá kú dáhùn ó ti lè wọ́ọ̀rì màmá yóò lè rídìí kìíní ẹ ọmọ aráyé tó bá fẹ́ òdì kó máa bọ́n bì á rí dìdì asun á wò dìdì asun màmá bíi tẹ́wọ̀ ayé á ní ìdí púpọ̀ ìdí gbígbẹ ìdí ọlọ́ra ìdí tó ń gbẹ̀dí mi that's what's up fẹ́ gbọ́ mi. ẹ wo bí ẹ ẹ wá máa lọ. ee mata. nínú mi ṣe dùn sí ni ojú òní sì wọ́n. Ah, bàbá ọkọ mi ẹ mọ̀ mí rí ẹ ṣe oore tó tó ìfún mi oore ń bàtà bàtà báyìí ah, ọlọ́run àdúró tì yín o ah, ojú òní tì yín o. gbogbo nǹkan tẹ bá ń dáwọ́lé báyìí a máa yọrí sí i. màmá. bínú mi ṣe dùn sí ni. inú yín dùn. bẹ́ẹ̀ ni inú mi dùn. bí ọlọ́run ṣe ràn wá bá ṣe ń ṣe yẹn owó tó wà lọ́wọ́ yín yẹn á dí ọ̀pọ̀lọpọ̀ nǹkan àbí. bẹ́ẹ̀ ni. màmá lóore tẹ́ máa ṣe fún mi o tó bá tó àsìkò máa jẹ́ kẹrù. máa ṣe kò sí oore tẹ́ fẹ́ láyè tí mi ò ní ṣe fún yín kò sí nǹkan tẹ́ wá dọ́dọ̀ mi tí mi ò ní ṣe fún yín pẹ̀lú oore tẹ́ ṣe fún mi. màmá ẹ dìde kẹ́ máa lọ ẹ ṣe mo dúpẹ́. ẹ pàkó. bàbá àgbàlagbà. Roy. yes boss. Martha. boss. tó bá di two a.m. ní òru tọ́ọ̀sì lè máa lọ sí ibẹ̀. two a.m. ní òru tọ́ọ̀sì. a ní mi ò lè mi ò lè travel àsìkò tí mo wà mi ì lè wá sí UK lọ́túnla kò pọ́síbù. owó gbàgbé owó gbàgbé owó ah, ibi tá a wáyé gan owó là ń pa lójoojúmọ́ ok jẹ́ ká sí báyìí jẹ́ ká fi sẹ́yìn dè ẹ̀hẹ́ tẹ́ bá máa book ticket yẹn twenty nine to thirty máa wà òkè sí ẹ̀tẹ́ lọ́rùn ok sọ wàhálà ẹ wá sọ lórí yẹn ah. <laughs> torí pé mo sọ fún ẹ kó gbàgbé owó ẹ̀rín ẹ̀ ń pa mi tí mi ò bá rówó mi ò ní tẹ̀ ta mi ò ní mú ẹ̀hẹ̀ wá gbà yìí ọ̀rọ̀ àyàn máa sọ̀rọ̀ yìí ta wọ́n á gbọ́rọ̀ ẹ̀ o. bàbá mo ti try gan one million náà ló ṣàlọ́ mi gbogbo wọn tó bá lè ṣe fún mi ẹ̀gbọ́n mi ò ní kẹ́ ṣe fún mi ẹ fẹ́ mo bàbá o. sì kí n máa parọ́ fún ọ ó dàbí pé o mọ o mọ rírì mọ́tò tí fẹ́ mọ́tò ti fẹ́ gbé fún ẹ tó bá máa gbé kúrò nílé mi tó bá máa dé ta ó kéré ju five m ló máa bá lórí ẹ èló mo ní kó lọ mú wá two m sóun ló wá di nǹkan táwọn òròjọ́ lé lórí ó dáa jẹ́ kà sí kò lè bílí pé mo fẹ́ pẹ́ lọ five hundred thousand lórí kó jẹ́ one point five kó tán. ẹni ìwé kí n tún ṣì lọ jára wọn díẹ̀ sí. ó yá ó yá má kọ̀ ok ẹ máa bẹ̀ sọ lẹ́tà hello ok ok ok ok ok ẹ ẹ ẹ fún mi títí dírọ̀lẹ́ owó yẹn máa àkáǹtì rẹ. wà kí ló ṣẹlẹ̀ wo gbogbo ẹ máa ń jẹ mí o láti gbogbo géèmù tó máa ń sí wọn play géèmù ni. ooo ọmọ mẹ́ta. àánú ẹ máa ń gbàgbé ó jẹ́ kókó géèmù ọwọ́ wa náà kìíní ṣé gbogbogbò kọ́ ló máa gbé máa dùn. ó ti kú ẹ̀rẹ̀ wọlé wá ó ṣèrè ni kí ló ti ṣe báyìí já wọlé. o lọpọlọ rárá ẹ wò mo bá yín lẹ́jọ́ ọ̀gá yín dà. ọ̀gá yín ni mo nídìí. alaye kí ló ṣẹlẹ̀ kí ló tó pariwo. mọ́tò tà fún mi irú mọ́tò wo ló tà fún mi mo gbé mọ́tò délé ìyàwó mi àtàwọn ọmọ náà dẹ̀ wọ bẹ̀ káwọn tiẹ̀ gba ọyẹ sára wọ́n dẹ̀ disapia bẹ́ẹ̀ ni mi dẹ̀ ni wọ́n mọ́ dẹ̀ disapia ìgbà tó dẹ̀ tún yá ti máa tún ní kí n bọ́ tàkì tó mọ́tò ẹ̀jẹ̀ tó ti bọ́ mọ́tò ṣé mọ́tò ló ta fún mi ní àbí kó sí. farabalẹ̀ kó tẹ̀ já sọ̀rọ̀ ìdáná farabalẹ̀ lọ sí ẹ ó dà mo ti gbọ́. ẹ filẹ̀ ẹ balẹ̀ ẹ balẹ̀ ẹ balẹ̀. mo ti gbọ́. ó wá ọmọ àtìyàwó ẹ ti nínú mọ́tò tó rà. ẹ wọn wọnú ẹ wọn dẹ disappear ó tún yá mo tún jáde ẹ̀jẹ̀ tó bọ mọ́tò. ẹ̀jẹ̀ tó bọ mọ́tò. ẹ ó dọ̀ diman mọ́tò tẹ lọ gbà owó talẹ̀ ti gbà. ẹ wo bàbá òtè kan ló kọ gborí wọlé táwa kọ ní ká fi lọ́ọ̀nì wíkẹ̀ndì. na ṣe ni o wẹ̀ sí wa lọ́wọ́ ní àrẹ̀ṣà lórí ẹ̀jọ̀. bọ́lọ̀ òtè mogun lè gba mọ́tò yẹn lọ́wọ́ ẹ̀. ok ẹ ọ̀gbẹ́ni relax ẹ fún mi ní two minutes mo ń bọ̀. nínú fífíìmù ẹjọ ẹ má bínú ẹjọ ẹjọ ẹ má bínú ẹ gba mọ́tò àbí ọlọ́sọ ṣé kò ṣe pé sítórí bẹ́ẹ̀ kò lè ta. ó yà wẹ̀rẹ̀ inú wọn rí ìwọ́wọ́ yé yé yé yé yé yé ẹjọ ẹjọ ẹjọ yé ẹjọ. àpárá gíga akọni mímọ̀ bí iyèká ẹni ìwọ ló sọ wípé ntọ́ bá rú ni lójú ká bilẹ̀ léèrè ó ti rú mi lójú báyìí dandan ni mo fẹ́ kó o tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà fún mi ọ̀run mi là ló búrẹ́kẹ́ ifá mu ló tún yagbayagba bára mi àgbọn mi ègún kíkan kíkan ló gbalẹ ládọ ọ̀bọ̀lápẹ́ ló gbà yọ̀nà òkè jèrò akẹ́nilágbọ́dọ̀ ọmọ ògùn òun ló jí ló náwó ọ̀dà rẹ̀ lálá bẹ́ẹ̀ ni omi ìṣẹ́jú bẹ́ẹ̀ ni omi òkun bẹ́ẹ̀ ni òṣè lẹ́kọ̀ọ́ láwùjọ wọn ní ẹjọ́ ló jẹ wọn jẹun ẹ̀ lọ ọ̀pá tẹ́rẹ́ tàbí ni ikú ọ̀pá tẹ́rẹ́ tí sámúni mi kú mo pè lónìí níbikíbi tí òye tó wà nínú òkùnkùn bá wà láhàn mi. wèrè kan pé orí mi mò ń bọ̀. 없어요. Yes, boss. a la vez ojú mi tọ́ mi jẹ alani bẹ́ẹ̀ náà sọ alani dákun po alani àwọn ọmọ ilé òṣìṣẹ́ ṣe àwọn ah, òbí mi dákin débi tí níbi tó bá níbi tó bá dúró sí dákun torí ọlọ́run dákun gbà mí fẹlẹ́ ìjẹ mi ṣé mi ló ràn jù ògbójú ah! o gbójú ẹ̀ sókè mo wà pa báyìí mo ti wà òkè. mo ní kó gbójú ẹ̀ sókè ojú tó fi ń bò mí ojú yóò kì í ṣe tiẹ̀ mọ́lá kí. Ah! Ah! Ah! Alani Alani dákun dákun Alani. dákun fún lélẹ́yìí àwọn onírúurú yóò. àmọ́. ogun onílé ni mo sọ olúwa pàgọ́ yìí lọ́kọ̀ọ́ wa ah. ó ní ó pa ìdánù ṣé ẹ fẹ́ sọ fún mi pé Àlàní Pamilẹ́kùn ẹ mọ̀ pé kò ṣe é bàjẹ́ ni èyí lọ gba mọ́tò lọ́wọ́ Àlàní Pamilẹ́kùn ẹjọ́ tó fà lójú ẹ wojú mi ojú mi ti fọ́ ẹ wò báyìí ah. ẹ wá ẹ wá Jasmine ó yẹ gbéra báyìí báyìí ẹ̀yin mẹ́ta bàbá òkú tó yẹ ẹ lọ́ bá mi gbé wá ẹ lọ́ bá mi gbé wá ojú mi ti náà ojú ah, ah, mi ti lọ ṣe ṣe pé ẹkọ mi kọ ẹkọ kọ mi yẹ yẹ yẹ ẹkọ mi. Ah, etí ní tẹ́ fi ń ṣe báyìí ẹ kọ́ ku o kí ló dé tẹ́ fi ṣe irú iṣẹ́ báyìí bàbá sì wí ẹ ní ti débì kan ẹ mọ bẹ gànàgànà wèrè kiri ẹ ń dẹ pápẹ ẹfẹ mẹga ẹ ń dẹ gèrè ẹfẹ mọmọtẹkùn ẹ tó bẹ́ẹ̀ abẹ́ ọmọ bíi tẹ́ ẹsẹ̀ sí ni ojú bàdéjọ ló ti fọ́ kalẹ̀ yìí kíkí lẹ́sẹ̀ sóhun ẹ ti bá yé rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bá mọ̀ ẹ gbọ́ bàbá ẹ wà gbọ́wọ́ yín ṣá ṣé ẹ mọ̀ bàtà tí gbọ̀gà wá sí ibà yìí ni ẹ eh, dúró ẹ eh, dúró ṣiṣẹ́ tẹ máa ṣe ká mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ jọ tó bá bẹ̀rẹ̀ ká máa lọ ní kẹ̀kẹ́ ká mọ̀ ah, kí ló ń ṣẹlẹ̀ èmi ló ń bá yín báwò talẹ̀ yín sórí bí n bá lé ọ ní oògùn yìí oògùn oṣù mẹ́ta ọmọ kan ìgànnà kiri ni. ẹ wo bàbá ẹ fi ẹlẹ jàre à ẹ ṣe kọ́ta mamasa bá malajú kẹlajú dábàdẹ́ ni làkẹ́wà gbígbà kẹtó kó sànkárá ọ̀làwà náà kọ́ ni àbẹ́yìn ń ṣiṣẹ́ ni. olórí ibú nìyí tó ń wò bí ẹni tí wọ́n kàn lógun ńgbà báyé rẹ̀ jẹ́ tán sọ́n bá wọn mọ́ rẹ. bá mi ògùn sẹ́rí gbogbo àwọn tó dúró yìí olórí burúkú ni gbogbo wọn wèrè wọn mọ̀ pé n tó ń sàwọn ọ̀dà ni o tí wèrè wọn bá wọn wọn ní máa jáwọn ìwọ̀n ìkiri ọjà sẹ́rẹ́nu lásán ni wọ́n níbi àjàkárá o wọ́n ti balẹ̀ ọba jẹ́ bẹ́ẹ̀ ṣe máa bá mi tún lé ọba ojú tèmi ṣe oní ẹlẹ́ o ẹ má ẹ fi tàwọn olórí burúkú ẹ fi wọ́n lẹ̀ o ẹ sáà kó wọ́n lẹ̀ máa ṣẹ́ ti I lọ. wọn wèrè awáwí eléyìí náà ń jẹnu yògìyògì bíi tí ó mú wèrè olórí ibú dédé ẹ jẹ́ kójú rẹ̀ ó látàn ẹ mọ̀ pé ẹbẹ́kùn mi náà ní bùbá. ẹ ti ẹ ti lẹ́nu ọ̀rọ̀ sí ìṣẹ́fọ́ sọ pé. ẹ̀yin wèrè dédé yìí. tí wọ́n ń gbè ní àlàní pamọ́lẹ́kún dayé àbó lórí ibú nìyẹn rò pé èèyàn kékeré ni. àlàní o àlàní pamọ́lẹ́kún dayé o àlàní o àwọn onípẹ̀rí awọ ìwọ ẹ̀fà èmi ẹ̀fà ẹ̀fà méjì ò gbọ́dọ̀ fara wọn Àlàní o Àlàní pamọ́lẹ́kúnjayé o ọmọ wáwá kan là kọ́ba wàwá kan là kíjòyè ọmọ gbárò tó gún ṣírò tó gún dùgbẹ̀dùgbẹ̀ lárúkọ aláìgbọràn níbikíbi tó o bá wà kó rọ̀ wá àwo ní pèrí àwo ó mọ̀ pé wọ ẹ̀fà èmi ẹ̀fà ẹ̀fà méjì ò gbọ́dọ̀ fara wọn ọyẹ́ mú ọyẹ́ ò sára ìrísẹ̀ ìrì ò sẹ́mọ̀ ìmọ̀ ìlókè akọ àparò ló gbé lórí sánsánsán olódúfá fún ọlọ́fin ajéwìn kún níjọ́ tí ń wá ara rẹ̀ lọ ó lè yan mi ẹ̀rọ wá. àlà nípa ọmọlẹ́kùnjayé o. Àlàní o dákun mo dúpẹ́ pẹ́ òkun dákun torí àwọn èèyàn mi yìí ni èmi náà sọ fún wọn mo nígbà tí ẹ torí kẹrun májèrí ẹ lọ́rẹ̀ẹ́ dọ̀kanù sátàn wọn àmọ́mọ́ ni wọ́n kéwe dákun dákun. ó máa bàjẹ́ gan ta ló kọ́ ẹ níṣẹ́ fà sórúkọ mi ló ń pariwo ẹ̀ ò ń pè mí kí ni wàá bá yín nínú wa. irọ́ ibi tó bá fi àwa náà là á wà. ó dáná gbogbo yín bẹ́ẹ̀ ṣe wáyé ẹ máa bọ̀ bí. ká mọ̀ bọ̀ o ṣeun o. ọmọ ẹkùn kan èrè kan dákun fiyèdé nù mo sì fẹ́ kó fiyèdé gbogbo ara ó mọ̀ wípé ìwọ ẹ̀fà èmi ẹ̀fà ẹ̀fà méjì ò gbọ́dọ̀ fara wọn kó sì má wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti sọnù lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kò sí fẹnu sọ tán láàrin rẹ̀ lọ́mọ àtìyá ni wọ́n sọnù sí dákun ó mọ̀ wípé bójú ò bá ń ponírè gbogbo alágẹmọ lòjó gbọ́dọ̀ pa jọ rántí ibi tèmi rẹ ti jọ tẹ dákun dákun wo bá dé jọ ojú rẹ ti fọ́ dákun rè wá mo fonílé bẹ̀ ọ́ <laughs> jọ bá ń dáríjì wọn. ọ̀tọ̀ ṣé bí wọ́n ní tí ọmọdé ò bá mẹ̀wẹ̀ tí ò mọ̀wé wọ́n á jẹ́wẹ́ sọ́wọ́ ọ̀tún wọ́n á jẹ́wẹ́ sọ́wọ́ òsì wọ́n á jẹ́ kó mọ̀ yàtọ̀ láàrin ẹ̀wẹ́ àtòwẹ́ àbí kí ló dé tí ìwọ ò kó àwọn ọmọ tiẹ̀ ní ẹ̀wẹ́ àti òwe kán lè mọ̀ yàtọ̀ tó wà láàrin ẹ̀. dákun ọmọdé ní í ṣe wọn sórí ọ̀rọ̀ bátábàtà bátà ń ló pa tábàlábàtà ńgbà tí tábà dábàtà tán ni wọ́n wá ń sọ bátabàtà mo kọ́ wọn àwọn eléyìí ò fẹ́ gbọ́n ni àmọ́ sá dákun mo bẹ̀ ọ́ ni mo fonílé bẹ̀ ọ́ mo sì falálẹ̀ mo fi bẹ̀ ọ́ dákun bá ń tú wọn lẹ̀. ògùtọ́yè ó tó. lẹ́wọ̀. ẹ̀yin lẹ gbéná wojú ẹkùn láìṣà o kúnlẹ̀ síbí. ìwọ gùn lórí. ìwọ dìde kó fa ẹsẹ̀ rẹ̀. Ah, ṣé mi. Hmm? fa ẹsẹ̀ rẹ̀ gbogbo nǹkan ṣe yà ń bẹ̀bẹ̀ ni hmm, kò bẹ́ẹ̀. ojú yoroyoro bí olóńgbò tí ò mọ bí ibùsùn ẹ̀ mọ́ wò bọ́n ṣe rí gẹ́gẹ́gẹ́gẹ́ bí ọ̀kadà tí ò ní ná. Ah! alùpùpù rẹ̀ alani. Ògúntóyè lórí ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan hmm. ibi a fẹ́ gbòbì sí obì ńlá wò ń bẹ̀ ni. obì tí ò dá mọ̀ lílé. àwọn ọmọ tó ń béèrè àti ìyá wọn wọ́n ti di nǹkan ètùtù ah! bẹ́ẹ̀ ni. Ah! Alani ò bá ti ṣe bẹ́ẹ̀ ò bá mọ̀ ṣe bẹ́ẹ̀ ah! ó ṣáà níbi kan tẹ́mi rẹ tá a ti jọ tẹ̀. tó o bá fẹ́ kí èmi àti ẹ sọ̀rọ̀ padà wá kì í ṣe ni. Alani dákun dákun má jẹ́ ń kóńbí ojú ìtì fọ́ dákun má sì bẹ́ẹ̀ ojú ìtì ẹ̀yìn kan á fi ilẹ̀ bẹ́ẹ̀. ẹ̀yin méjèèjì ẹ kúrò mi. àṣà ń gbóhùn adìyẹ rẹ ipa kọ láàrin ìṣẹ́jú márùn ọ̀kadà yìí ẹ gbọ́dọ̀ sàn lẹ́nu. kó fògùn tiẹ̀ lẹ́yìn kó fògùn tiẹ̀ lẹ́yìn kó gbọ́mọ ọlọ́mọ kó fi tún tiẹ̀ ṣe kó fi tún tiẹ̀ ṣe alágbà kó kọjá ẹ̀mí àpò lójú àlàyé pọ̀ wọn lẹ́kọ̀ọ́ kọjá ẹ̀mí àpò lọ́nà olè tó gbólè ní jàdùdà tó ń pe adigunjalè lọ́díṣẹ́ ọwọ́ ayé ò ká ọwọ́ ọ̀tá ò kọ́ lẹ́kọ̀ọ́ yóò bí tiẹ̀ ṣe ètò agbófinró ìgbófinró ìgbófinró agbẹjọ́rò agbẹjọ́rò. bàbá bàbá kò tó yẹ kí wàá wà gbọ́. níbi káde kọlọ́lọ́ kọlọ́lọ́ tó rí rẹ̀ ni o. ẹ bá tó bẹ́ẹ̀ o. ẹ wọ ẹ wọ ìṣẹ́jú kan ìṣẹ́jú kan kí ló tó bá jẹ́ bá kọ́má jẹ ojú mi ò lè ẹ wò ẹjọ́ mi kò nà mí. tani o yọrọ kò mi yọrọ kókó mi. ọlọ́gbọ́n dààmú ìyá rẹ̀ gbé mi gbogbo ọba jẹ́ kó mi gbé lọ bàbá olóòsàn ò ní gbà o síbi lẹ́sọ̀ lè rà síbi wọ́n ah, olórí ikú náà. ẹ gbà mí ọ. ṣe ẹgbẹ́ mi ọ́. ah kiri. wo ò tí ì rí nǹkan kan a nígbà tí yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí bíi dẹ́ lọ́jọ́ ṣebí ń ṣe ni ọ̀gá ni wọ́n wa ọkọ̀ yìí wọlé yìí hmm. lèmi náà bá ń fò ni mo bá mọ́rin sẹ́nu láyọ̀ pọ́nú ọkàn mi pé tọ̀ àdúpẹ́ o bá ti fi orí bẹ́ẹ̀ náà lórí èmi là níyọ̀ sí gẹ́rẹ́ làwọn ọmọ ọ̀gá àtìyàwó ọ̀gá ni wọ́n bá dé làwọn náà bá bá ayọ̀ akú oríire o ọ̀gá bá handover kọ́kọ́rọ́ fún wọn pé tọ̀ ẹ̀yin náà gbọ́ sí ẹ ọkọ̀ wo ni wọ́n bá bọ́ náà ọkọ̀ báyìí àfi tà yúnyúnyúnyúnyúnyúnyún ọkọ̀ dán bọ́kọ̀ ṣe dán gbàá báyìí wọ́n tẹ ac títẹ̀ tí wọ́n tẹ ac káwọn gba ọyẹ́ sára àfi rábá kí ló ṣẹlẹ̀ àwọn ọmọ rìsàbíà àtọmọ àtìyàwó wọn parẹ́ ni wọn ò sì rírọ ẹ̀rí àrírọ eléyìí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni wọn ò fi dẹ́rù bà mí iná fíìmù kò tó ayé àti kò tó ọ̀ràn ọmọ kọ́kọ́ rí ń gbèsè ayé mi wọn rí rí ah. wọn rí rí èlì ń bá ògbé tọ̀ kí n bá gàdárò ń bá fẹ̀yìntì àyín kí n mẹ́kún mi san jẹ́jẹ́ ènì ní ń san lọ́wọ́ o àfi san ń bá tán rí sísan mi láì sí omijé ojú mi ń bèrè. lélẹ́yìn náà bá bẹ̀rẹ̀ eré tiẹ̀ ní bá ń san jáde ọkọ̀ kọ́ san láti ibi ilẹ̀kùn ọ̀sán láti ibi búùtù ọ̀sán bíi táyà wọ bọ́nẹ̀tì ah kí ló jẹlẹ̀ ṣé ń gbà tọ́gà ń bọ̀ tọ́gà gbàbàdíọ̀ tí wọ́n bá tẹ̀ wá gbàbàdíọ̀ gẹ́rẹ́ yẹ̀bí àwọn tí wọ́n fi ọkọ̀ kó ẹran lábàdíọ̀ ẹ̀jẹ̀ sí lára ọkọ̀ wọn báyìí èmi ìsàlẹ̀ mọ́nà mútùlẹ̀ ẹ̀jẹ̀ wà ah ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ayé o ah, gbàjarì tí mo gé bọ̀gá òun lọ̀gá fi sábòde o sábòde ó dà ìwọ náà wá fojú wò kí leléyìí lóòótọ́ tó wà lára mọ́tò kọ́ má ti ọ̀sọ̀ ọ̀dà iṣẹ́ kí la pè iṣẹ́ ayé rè bàbá. ọ̀gá rẹ̀ láì mọ sọ fún ọ mọ sọ fún ọ mo ní ẹ̀jẹ̀ rẹ̀ o na juju na juju o iṣẹ́ ayé ni o ẹ wá nǹkan ṣe bàbá bàbá mo bàbá bàbá bàbá. dákun má bínú má bínú dákun bí tálejò mi ti wá jìnnà díẹ̀ ẹ̀gbọ́ má bínú. kò sí wàhálà. ọ̀kàlẹ̀ wàhálà wà o. bí kíni. a nílò nǹkan abẹ̀mí mẹ́ta ní kíákíá. nǹkan abẹ̀mí mẹ́ta. bẹ́ẹ̀ ni. kì í ṣọgọ́rùn-ún. mẹ́ta péré kì í ṣe gbà. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. fàdọ́là ọ̀kàrẹ̀. nǹkan abẹ̀mí mẹ́ta ló nílò. bẹ́ẹ̀ ni. òun ló sọ pé wàhálà wà. bàbá rí ọrùn ó fúyẹ́. nígbà wo. bó ṣe lọ́la bó ṣe kílẹ̀ òní ò tó sú. ṣùtàn. kò jù bẹ́ẹ̀ lọ. ṣáà lọ́rọ̀ mọ́ ò bá ní nǹkan láti bá mi sọ. èmi ní nǹkan láti sọ àmì ní òkè ṣọjọ́ ọ̀rọ̀. báwo hmm. iléyà. ọ̀kárí ọ̀kárí ọ̀kárí ah, ọkùnrin mẹ́ta ni. ọ̀là nípa ọmọlẹ́kún ikú tí gbénu afẹ́fẹ́ ṣiṣẹ́ ọ̀kàrẹ̀ ò ní tẹ́ ò sì ní tàtẹ̀gùn èso ibi ara pápá là bẹ́tù ara rẹ̀ ọmọ lé ni ẹnikẹ́ni tó bá dojú sọ ògiri àlàpà ló dojú sọ ọmọ rẹ̀ yìn wọ́n ni. nínú àwọn ẹran mẹ́ta tó kó wá eléyìí bu láàrin wọn ó bu ṣé o rántí tí mo sọ fún ọ nípa obìnrin. ẹ lóbìnrin tó bá ti dàbàrà méjì mi gbọ́dọ̀ súnmọ́ rárá. ọ̀kàrẹ̀ eléyìí ti lóyún àbàrà méjì ni. kí wàá ní ṣíṣe báyìí. nǹkan ní òdì ọlọ́wọ́ ọ̀sẹ̀ tó ṣe àgbégbìn ló fi lè ṣe ó lọ rí ipò mọ́lẹ̀ láàyè. kò sí wàhálà àwọn boys wà níta máa ní kí wọ́n á gbé. ewọ fúnra rẹ ni o iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni wọ́n fi rán mọ́ fúnra rẹ ló gbé ló lọ rí ipò mọ́lẹ̀. ọjọ́ wo nìyẹn fẹ́ jẹ́ kíákíá ni ìjọ tá a bá rí ibi níbí wọlé má jẹ́ òpẹ́ ọwọ́ ìpẹ́ ń sà kéèké. ó ti di ṣíṣe. ọ̀kárí ọ̀kárí. ìpakọ. bọ́ọ̀sì ọ̀fìlà. ìpakọ. bàbá àgbàlagbà. máa lọ tiẹ̀. kí máa lọ. bẹ́ẹ̀ni. ẹ̀yin kọ́. Hmm. ó mọ̀ mí tẹ́lẹ̀ kó tó dé mi máa lọ tiẹ̀. abẹ́rẹ́ á lọ. lẹ́yìn bẹ́yẹn o ò lè believe pé ó rí èèyàn mọ́lẹ̀ láàyè ọkùnrin yẹn gàba ìwọ mi tẹ̀lé explain bóyá kó wà lọ́wọ́ ó rí èèyàn yẹn mọ́lẹ̀ báyìí láàyè ah má bọ̀ kó wà lọ́wọ́. ẹ jókòó bí ojúlọ. Àlàní Pamọ́lẹ́kún lórúkọ mi. Mo mọ̀ kí ó ṣiṣẹ́ kó má dà mí mọ́. Mo mọ̀ tìgbà tó ti ń wò mí ó dẹ̀ ti pẹ́ tèmi náà ti rí ẹ. wọ́n mi. lókè. lóyún oṣù méjì sá. ó ti lóyún. èèwọ̀ mi ni aláboyún kálíkì ṣe bẹ́ẹ̀ ni o bá ti di ẹni àkọlẹ̀bù ẹlẹ́gbẹ́ ni mo lọ rè mọ́lẹ̀ nítorí pò náà lóyún ni tó fẹ́ fi tiẹ̀ bá ti mi jẹ́ èmi àlàní pamọ́lẹ́kùn kò sí ẹni tó fojú rí mi bó o ṣe rí mi tírú ẹni bẹ́ẹ̀ tún wà láàyè gbọ́ gbọ́ mi. <laughs> oyún tó wà nínú ẹ̀ ọjọ́ kọ́jọ́ tó bá wù ẹ́ kò bí afọ́jú ló máa bí ó jẹ́ ọgọ́rùn-ún ọdún sísìn olóbi ọmọ náà afọ́jú ló máa bí kò sí ọmọ tó lè wù kó máa bí láyé afọ́jú ni wọ́n máa jẹ́. mo rí wípé ẹ ti bímọ láìpẹ́ láì jìnnà wọ́n á mọ́ ọmọ yín wá sílé fún yín kó ti fọ́jú. Ah! nítorí pé mi ò ní nǹkan fún ìwọ ìyá ẹ ṣe kó lóyún sí mi. ẹ kó àlejò mi ẹ ṣe mí lálejò ẹ dìde ẹ lọ ṣe mí lálejò ìbá dá tí ẹ bá lè rí àmàlà kí gbẹ̀gìrì wà bẹ́ẹ̀. Fọlárin ṣé bákan ṣe máa máa wò rí kí ni kò tá a máa ṣe báyìí. ọ̀rẹ́ kò sí ṣe kò sáà ṣe mú láti fagbègbè ilẹ̀ ni o hmm? yes mo láti travel out ni my life is at risk ah. yá mi kàn lè jókòó náà. Ah. at risk at risk ló kàn ń pariwo kí ó dáa gbogbo ló ń lọ gbogbo ibo ló fẹ́ lọ. bọ̀bọ̀ ah, yìí dúró etí ń dún ẹni má dùn dákún wàhálà mi náà ṣé tí ń dún ẹni mo ní mo fẹ́ kó o lù yìí ṣé dandan ni kó mọ ibi tí mo lọ ni ṣé máa kàn jókòó ni wo number one àwọn òbí ọmọ yẹn ọkọ bẹ̀rẹ̀ sí ní mi lára àwọn òbí ìyàwó mi ìyàwó ọmọ àwọn dà ọmọ àwọn dà ọmọ ọmọ àwọn dà forget pé mi gan àjọbímọ yẹn ni ìyẹn ni ìkejì ni pé ok ìjì tó jà ń sìn tó gbọ́ ọmọ mi àti ìyàwó mi kí ni mo mọ̀ tó fẹ́ ṣe fèmí ẹni tó kọ́ ọmọ mi àti ìyàwó mi kí ni mo mọ̀ plan ọmọ mọ̀ tó ní fèmí ó dẹ̀ ní kí n jókòó ó ní pé kíkan kí nìkan bó ni mò ń lọ what's your problem náà. ah i don't know i don't know i don't know i don't know ó ti sú mi ọlọ́run. ah ọ̀rẹ́ the truth need to be told farabalẹ̀ kó gbọ́ tọrọ kí tiẹ̀ báyìí sọ for the first time wọ́n ló fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí òótọ́ ni yorùbá sọ wípé ẹni wà fà ó wà òfò ni ṣé wọn mọ ibi tó ti ń ta mọ́tò náà bó mọ carlot kó yẹ pé wàá tójú bọlé kiri ibi tí gbogbo ẹ ti ṣíp àtọwọ́dọ́wọ́ yẹn ni wọ́n rírà ẹ́ wọn tó sọ ilé ayé àwọn ọlọ́mọdì tó bá tẹ̀jà yẹ ti ara ẹni ṣe bàdá àyàwó àtọmọ òun mọ ibi tó wà bì wàá débi òun pariwo pariwo lọ́bì kan ní. má lọ. ẹ gbà mí tún jí lẹ́nu ẹ̀ dúnà ṣé ibi tí mo ti ra mọ́tò ṣé mi kó lọ ni. jọ ṣé kọ́ta mọ́tò ẹ̀ lùwọ́ kó lọ bẹ̀ àbí bẹ́ẹ̀ ṣó gba rìsí pàpà mọ́tò bẹ́ẹ̀ lùwọ́ bá ń bẹ̀ kó tó gbé tó jẹ́ kálọ̀t àbójẹ́ gbọ́n níta mọ́tò ni. lẹ́nu ẹ̀. ẹ̀rẹ́ kò tọrọ. torí pé mo ti ní problem sí i láti máa sọ̀rọ̀ sí mi. ọ̀rẹ́ kọ̀ ó yẹ ká bára wa sùn tọrọ ni kó o dẹ̀ gbà kó gbọ́ ló dáa ká wá solution sí mo kówó débẹ̀ ni ṣé ìbá ta mọ́tò ẹni wọ́ọ̀dù wọ́kó débẹ̀. ẹjọ́ ẹ̀kọ́ ṣebí tó gbé mò ń sọ gbogbo movement fún ẹ ni ìwọ mo ti ní problem sí o ti bẹ̀rẹ̀ sí ní fi sọ̀rọ̀ sí mi. ìgbèlú wa lọ báyìí. wọ́n dẹ̀. Ah, kí ọmọ máa wá fàkiri máa wá fàkiri máa wá fàkiri Ẹ ṣé. Ìṣà! Eré yìí lè ṣe ẹ̀yà táwa. Wà bí sórí jẹ́ kí mi sọ nǹkan kan fún ẹ. Ṣé mo ní kó wá bá mi láàfin wa? Kí ni mo fẹ́ wá ṣe? Má máa ṣe báyìí. Ṣọ́rọ́sọ̀ tó bá rí gbajúmọ̀ tí ò bá ń pọ́, ẹyẹ oko ló máa fi mú un. Ah, ṣé? Àṣé orí burúkú tẹ fẹ́ bá mi sọ tí máa kọ́ ọ̀rọ̀ burúkú tẹ́ tó fẹ́ bá mi sọ̀rọ̀ èmi màá ní dá yín lóhùn o yé mo gbé o mo gbé mo gbé mo gbé mo gbé. ṣé sori tó wà lórí sori abọ́ tó gbé tó páàkì tí n bá torí bọ̀ tí n bá la báyìí tí n bá bẹ̀rẹ̀ sí la báyìí kò sẹ́ni tó tún máa la tó máa dẹ̀ àbọ̀ àbọ̀ àbọ̀ àbọ̀ àbọ̀ àbọ̀ ẹgbẹ́ sí lọ ẹkọ́ sí lọ ẹkọ́ ní burúkú lọ ẹkọ́ sí lọ jọ ẹ wo bí ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ṣẹ́rin tẹ̀ ń wo yìí ojú yín lórí ètè yín báyìí kò lè dé bẹ́ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. ẹgbẹ́ tẹ́bà tẹ́bà tẹ́bà dákẹ́ oṣù tẹ́ ẹ ṣe máa lọ fẹjọ́ Jésù láàfin o máa lọ fẹjọ́ Jésù láàfin o èmi atẹ́rì wọnú ilé ilé ilé òṣìnú ilé olùkú yìí èmi mi mọ̀ kọ́ tó ń gbójúlé. yé mo dáná alàdé pamọ́ lẹ́kún ní kò ní pàbọ̀ títí ẹ̀rọ wa. alade a baba yóò kó bá mi baba yóò kó bá mi mo sọ baba yóò kó bá mi baba yóò kó bá mi baba yóò kó bá mi ẹ kí n wọlé ẹgbẹ́ mi ti bọ̀ mo kú ọ mo kú ọ yẹ mo kú ọ mo kú Alani Alani. ọ̀gá mi sá ẹ má bínú ṣe é rí pé táìmù ti lọ ẹ má jẹ́ ká dá òtò ẹ̀ rárá ṣùgbọ́n mo fi ń dá yín lójú pé ṣẹ́rí iṣẹ́ Àlàní Pamọ́lẹ́kùn ọlọ́ngbọ́ ọ̀gá mi Akíndélé nìkan ló lè ṣe. ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run mo ń wúrò kọ́ mo mọ̀ ni o ṣe mọ̀ àwọn nǹkan tí mo rí tí mo fi rè pé òun ló lè ṣe ó pọ̀ kò dẹ̀ sára lókè tí ò lóògùn gbogbo alẹ́ dẹ̀ mọ́ Àlàní Pamọ́lẹ́kùn tá à ń sọ yìí pé nǹkan tó lòkè ṣojú lásán nìkan Ọlọ́run tá a bá lè fún Akíndélé ní chance láti ṣiṣẹ́ yìí gbogbo glory yẹn àwọn ọlọ́pàá la máa gbà mí ṣeré o mo promise pé ẹni regret abájọ. ọṣù ọ Ọlọ́run sá. Ọlọ́run kẹmi. kẹta bá fún wa ṣe. perfectly. àṣebọ́ọ̀rẹ́ mi ni ẹni tí mo close mọ́ ni mo mọ kí ló lè ṣe. Ọlọ́run <laughs> ọ̀gá ẹ̀yìn mi later you are welcome boy. good. sir. oh have your seat. Um, anyway, um, we don't have much time to waste. Take a look at this letter. Yeah! Ọ̀gá, ó ṣe jẹ́ pe mi lẹ́ pé lọ́mọ hándù ọ̀rọ̀ àlàní pọmọlẹ́kún. Ìwọ ló lè ṣe all available facts tí mo ní at my disposal reveal pé ìwọ ló lè ṣe. èmi fact. and let me just say this you have just one month to accomplish this task I know you can do it. perfectly oga perfectly I repeat. and you must do it. Thank you. àlà nípa ọmọlẹ́kùn yìí ní ṣáàmì ẹ wọ́n má fi ronú ṣeré léṣe ẹ wò èmi ò bá bá yín sọ nǹkan nítorí ọlọ́run tọ́rọ̀ àlà ní tẹ́ ẹ̀ ń rò kiri inú ilé yìí ti sùn mí nígbà tí máa fẹ́ yín mo fẹ́ yín pẹ̀lú iṣẹ́ ọwọ́ yín ni torí mo ṣe nífẹ̀ẹ́ yín ni mo ṣe nífẹ̀ẹ́ ṣẹ́ yín tó bá jẹ́ pé ọ̀rọ̀ àlà nípa ọmọlẹ́kùn ló máa disturb wa nínú ilé èmi ò bá ní kẹ́ ọ̀rọ̀ amọ́rọ̀ àlà ní kẹ́ bá mi gbé sẹ́gbẹ́ kan tàbí kẹ́ kókó fi iṣẹ́ ilé pátápátá àbí kí ló mean níbo ah, èmi mà ni wo mi I was the best cadet officer of my set iṣẹ́ ọlọ́pàá iná mo dẹ̀ nífẹ̀ẹ́ sí jù tí gbogbo èèyàn sì mọ̀ mí nínú gbogbo àwọn ọlọ́pàá tán gbà wọ́n mọ̀ pé tí Ìbàdàn yàtọ̀ mo wá ń ronú mò ń wo bí wọ́n ṣe sọ èjì díẹ̀ rìn ọ̀sán kan tó jù lọ. fọlọ́run lẹ̀ kọ́lọ́run ọba ń tó ẹ̀ orí ẹ pé ọkọ mi orúkọ ọkọ mi ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ní làákàyè ṣòro ọlọ́run tó ti ń bẹ ètò láti gbà yẹn kókó ní padà lẹ́yìn ọkọ mi mo jẹ́ kí n sàn kankan fún yín fi àlà nílẹ̀ fún wọn tó máa mọ̀ lọ́ra fílẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan káwọn tó fẹ́ mú kó yára mu jẹ́jẹ́ wọn wọn náà jẹ́ kébi ìṣopọ̀ ọ̀sán gógó ojú mi ò ní rí bí ilé ayé mi wọ́n olówó orí mi mo ti gbóúnjẹ sórí dáìnì kẹ́ dìde kẹ́ wá lọ jẹun mo ń bá yín sọ̀rọ̀ mo ní kẹ́ wá lọ jẹun kẹ́ fi gbogbo ìrònú tẹ̀ ń rò sí kẹ́ gbé sílẹ̀. ṣé mo pẹ́ tí ì Ah, wọ́n létí mi ò di. ẹyẹ tí yín ò di ṣé wàá ní jẹun ni ẹ wo ẹ má bá mi sọ ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn mo ti gbóúnjẹ yín sórí dáìnì kejì tí kẹ́ wá lọ jẹun kí ló dé gan ọ̀rọ̀ àlá ní àlá ní ìṣá ni ẹ tẹ̀ dúró ná ṣé ẹ ní ayẹta ni àbí ẹni gbé kúdẹ hmm? ẹ ṣé ẹ ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín gan má sọ mí dolórí burúkú o ọ ah, ah. wá fi nù mí àmọ́ ẹ dúró dáàdì pupa dáàdì pupa ẹ jọ ẹ yọ ojú sí ẹ jọ ẹ má bínú ta lè ń wá. bàbá ìfadélé ṣé ibi àbí ah. mo náà ń gbé. bàbá mi ni kí lè fẹ́ rí wọn fún. sí òsì tẹ́yìn ń béèrè. Ah, ẹ wò bí tó bá yẹ pé bóyá ẹ fẹ́ ṣe nǹkan bóyá ẹ fẹ́ tọ́jú ara yín ni ẹ wò ẹ má waste time mi láti lọ bá mi o bá mi mọ̀ ṣe wà yín wọn mọ kankan gbogbo orun malẹ̀ ti yọ lọ o ewé ò jẹ́ mọ́ o àṣà ò o gbogbo ohun tó ń jẹ́ káwọn orun malẹ̀ kan gbà kan ṣe gbogbo Papa, mi ti jẹ́ kó gbogbo ẹ̀bí ń lọ ìgbà tí mo ti rí bẹ́ẹ̀ èmi náà ti ṣí iṣẹ́ kan sí ibà gbogbo òrìṣà ilé ayé ló wà mẹ́wò kò dẹ̀ sẹ́ni tí mi ò kì í dá lóhùn bẹ́ẹ̀ kò sí ṣòro táwọn èèyàn ní tí mi ò kì í yanjú bẹ́ẹ̀ gbogbo òrìṣà ló wà mẹ́wò gbogbo òrìṣà pátápátá ló wà mẹ́ ẹ̀dá wò bí. ẹ dákun ẹ má bínú ẹ sì pé bàbá ẹ ló bí yín. Ah, àwọn gbogbo náà bí bọ́sẹ̀ wá wà yẹn àgbèrè pọ̀ jù jìnnà kò sẹ́ni tó lè wo èyí tó wá ṣe tó dùn mí jù mo ní ọmọ girlfriend kan tí mò ń tọ́mọ sílẹ̀ nípa ọmọ yẹn ni mo sì máa fẹ́ ní ní fúṣọ̀ o bá mi dẹ̀ kí ọmọ yẹn mọ́lẹ̀ wọ́n dẹ̀ mú wọlé wọ́n dẹ̀ rán páìpù sí lára wọ́n kéjò sí lára ẹ̀gbọ́n ṣọ́ọ̀ṣì yẹn dá ṣọ́ọ̀ṣì yẹn dá ṣọ́ọ̀ṣì yẹn dá ẹ̀ máa bọ̀ jẹ́ ká wọlé ẹ wá wọlé má. fádàdé báwọn olúmọ lè ṣe. fádàdé fádàdé. Àlàní Àlàní pamọ́ lẹ́kún ah ikú ń bọ́mọ rìn ọmọ òfura àrùn ń bọ́mọ rìn ọmọ òfura ẹni à ń tì sí gbó tó ń tirẹ̀ sójú ọ̀nà ẹni kò mọ̀ ẹni mọ̀ òkò ẹ gbà akọni ọkùnrin wò mí má dánwò ah. ẹ ẹ bàbá ẹ dákun ẹ mọ ṣẹ́rí akédélé ìbàdàn wọn máa ń pè mí bíṣẹ́ mo lọ police academy mo dẹ̀ kàwé mo gbóyìnbó àwọn èèyàn máa ń fún mi lọ́wọ́ pọ̀ mọ́ ìbàdàn akin ìbàdàn ní mi nígbà tí wọ́n wá gbé mi sí dìpàtmẹ́ǹtì àwọn tí ń wù mí pọ̀ wọ́n wò kára tí ó jáde lọ́wọ́ mi ẹ̀kọ́ òṣojú mú mu ìtẹ̀ ń sọ yìí ń bà mí lẹ́rù. ṣòro àwọn tí ń wù ọ́hún wọ́n fẹ́ wù ọ́ pa ni o èmi mo sọ bẹ́ẹ̀ ọ fẹ́ wú ọpá ni o. wò mí pa. bẹ́ẹ̀ ni ah, ah, gbọ́n ẹ ṣe ọ ti níyàwó. mo níyàwó. ọ sì ti bímọ. mo ti bímọ. Ah, láìpẹ́ ọjọ́ ọmọ náà ni ó bu yẹpẹ̀ sí ọdún. lórí kíni bẹ́ẹ̀ ni lórí àlàní pamọ́lẹ́kún dábàá padà lẹ́yìn rẹ̀ àlàní ló ń sọ̀rọ̀ rẹ̀ báyìí bọ́ bá yọ wájú kọ́ gbẹ̀yìn bọ́ bá yọ lọ́tún kọ́ ya nà pápá sósì ni. ọkú ọkú ọkú ẹ paná mọ́tò ẹ paná mọ́tò yẹn ẹ wo gbogbo nǹkan tẹ̀yìn àti bàbá ń sọ gbogbo ẹ̀ pátá ni mo gbọ́ pátápátá tẹni nítorí Àlàní Pamọ́lẹ́kún nǹkan kan tán ní tẹ̀yìn ò bá jáwọ́ lọ́rọ̀ Àlàní Pamọ́lẹ́kún wípé ẹ̀yin o ọmọ tí yín máa bu yẹ̀pẹ̀ sẹ́yìn lójú ẹ gbọ́dọ̀ sọ fún yẹn náà pé ọmọ tí wọ́n máa bu yẹ̀pẹ̀ sójú àwọn náà. kí n sọ bẹ́ẹ̀ fún bàá rẹ̀. àwọn kọ́lọ́ bí mi wọ́n gbà mí tọ́ ni láti bí ọmọ ọdún kan ni mo ti wà lọ́wọ́ wọn ẹ ò kíntẹ́yìn bá ti lóògùn ju àgàn náà máa ń yà àgàn olóògùn máa ń yà ẹ wo bí ẹ wo ni wá ẹ wá kí n bá yín ṣe kiri oríṣiríṣi ìwà tó wọṣẹ́ mi náà. mi ò da oníranù ọlọ́pàá òṣì ó ní ríṣẹ́ gidi ṣe ó ní rólè gangan mú. ọlánidé o ṣe ń sọ̀rọ̀ bí ọmọdé báyìí ṣọmọdé olóṣèlú ló pè mí ni àánà mi ní wọ́ọ̀dù mi kò lè ṣẹlẹ̀ táyé máa fi parẹ́ kò lè ṣẹlẹ̀ àwọn kókó wọn tó yẹ pé ó kọjá agbáṣẹ iṣẹ́ àdúrà sí ọ̀rọ̀ àdúrà kọ̀ kó yẹ kó lè ṣẹlẹ̀ àánà mi kẹ́ ní wọ́ọ̀dù mi. <laughs> ẹ Hmm? ẹ jọ mo fẹ́ rí nǹkan tó lọ. Eh, eh. ẹkùn oh. oh. <laughs> wo wo wo wo mítì tí mo ń ṣe lọ́wọ́ yìí ó wà very important màá pẹ́ padà ṣọtí gbọ́ màá pẹ́ padà tí n bá ti ṣe tán bí fọkàn balẹ̀ kò lè ṣẹlẹ̀ láéláé <laughs> òṣèlú olè àwọn eléyìí o àwọn oríṣiríṣi lè máa rí o ọ̀nà eh, lẹ́gùn ṣé kí ni ìpín sílẹ̀. Ah, ah, ó pin dáadáa ṣe fẹ́ dúró ká máa kà yẹn sìn ni. ọgọ kún mọ̀ mi tí n bá délé máa kà lẹ́yọ kọ̀ọ̀kan ah. tó bá ti dín máa gbà padà lọ́wọ́ ìgbà tó mọ̀. kò dín ó pé pérépé. wà á ṣé bá ń lọ náwó in club ni ewo làbọ̀rọ̀ kàkàtúkà. tóbi <laughs> wo ó gbé sẹ́yìn mọ́tò wo bó ṣe wà yìí tí bá délé máa bẹ́wù tì máa kà ń kọ̀ọ̀kan nígbà tí bá rí kó pé tán màá ṣe ìpadà wà bẹ́ẹ̀ ní club. ọ̀nàdébù ah, ah, béèyàn jẹ́wọ́ ìlówó wàhálà ló kó sí. sweet mom ẹ kún ní ṣe fine ẹ kàlẹ́ ẹ ra. o mm, kì í honourable mo ti kí wọn láàárọ̀ tẹ́lẹ̀ ah, kí ló dé bọ̀ mọ́mì ah, èmi mọ̀ pé èèyàn jákujàku báyìí lọ́mọ rúgbò ah, èmi mọ̀ pàgbàlagbà tí ò kí n fẹ́ fúnra ẹ̀ ní respect ni wọ́n imagine mọ́mì mo gbéyàn jáde láàárọ̀ ẹ̀ ọmọ tí mo gbé jáde àtijọ́ ń ṣeré àtijọ́ ń ṣe fàájì àtijọ́ ń ṣe gbogbo ẹ̀ kí n kọ̀ wò rárá rà ní mi ìkọ̀ lọ́mọ mọ́ findings tí mo ṣe ló jẹ́ kí n mọ̀ pé honourable ló gbé kúrò tó yẹ kó wà ní house tó yẹ kó máa deliberate lórí ọ̀rọ̀ lùyìí ẹ̀wọ̀n àwọn àjókòó kiri club kí wọ́n ń ṣe fàájì káàkiri ẹ wo honourable ẹ jẹ́ kí mi sàn kọ́kọ́ fún yín o mo fún ní ìtẹ̀ṣe yìí ni o honestly to God Almighty mo fún yín ni I swear to God tẹ bá tún ṣe next time tẹ bá tún ṣe next time màá jọ yín lójú in fact màá dára fún yín. come on stop it ah, àgbàlagbà ló ń bá sọ̀rọ̀. filẹ̀ o filẹ̀ ah, ajá wòyí ló mọ ehoro wòyí lé ọmọ gbòòrò làwọn méjèèjì àyànjọ ẹ̀ ń gbòòrò <clears throat> ọwọ́ ń pẹ́ sà kéèké. Eh! ọ̀nàrẹ́bù. ẹ o dadi n máa tẹ̀lé jáde. Oh! fẹ́mi orí ẹ pé o kò ṣe máa dìá. yes sir. sórí àwọn pípù yẹn èmi máa ń láìkí kájọ máa deal sórí nǹkan tó bá ti jẹ mọ́ national cake báyìí wọn kì í fi falẹ̀ rárá. àwọn tẹ̀ ń dá a jẹ. Ah, ah! mo láìkí wọn jù ah. Eh, fàájì òpin ọ̀sẹ̀ yìí ẹrẹbẹ ló máa jẹ́ in fact ìjọba bá ti ní kájọ jáde báyìí ẹni eh, mo máa ń dùn yàtọ̀ rẹ. Eh, eh, rán mi létí o rán mi létí o ọmọ tó wà ládùúgbò yìí yẹn <laughs> ọmọ ti bí tó ṣe dáadáa yẹn yes boss <laughs> rán mi létí tó bá dọ̀la kí n pè ó bá mi sọ àwọn nǹkan kan ọmọ yẹn dẹ̀ ṣọmọlúwàbí. wàá lẹ́ẹ̀ni rírì yẹn máa fẹ́ jẹ́ o mo fẹ́ lọ sí meeting alẹ́ náà ló máa bọ́ sí alẹ́ alẹ́ yes boss rọra ń bẹ̀ yẹn rọra ń bẹ̀ yẹn rọra ń bẹ̀ yẹn eh. rọra ń bẹ̀ yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ make sure pé o rán mi létí o. Ah, ah. kí ni iṣẹ́ tí mo gbà. torí <laughs> ohun tó wà nílẹ̀ yìí hmm. <laughs> kò ṣeé dájẹ́ ah. kò ṣeé dájẹ́ rárá. iṣẹ́ méjì mo gbà pa to your life. driver <laughs> yes boss. o dẹ̀ ń ṣiṣẹ́ yẹn gidi. yes boss ṣé o mọ̀ pé wọn náà lo advice mi pé kí n kó sí nǹkan tí mo kó sí pé kó dẹ́ẹ̀dì ló láyé. Ah, ah. bó ṣe yẹ kó rí nìyẹn. o notice pé mọ́tò yẹn ń tẹ̀lé wa ni tó tanná yẹn. ọ̀rọ̀ kí n bá mi sọ nìyẹn kí n wo. ṣé wọ́n kì í wo mi rọ ẹ̀ ni. ó yá tẹnu tẹnu ná tẹnu ná tẹnu ná tẹnu. sọ̀kọ̀ àlọ́ tẹ̀lé. wa ó tẹ̀lé wa yéé wàhálà ti dé o. Ah! ọlọ́run o olúwa lójú ṣọ́ọ̀bù tán mi èmi kì í ṣe aláìní wọ́n yà yà yà mẹ́yẹ yà mẹ́yẹ tó bá dé bẹ́ẹ̀ yà yà yà. wọ́n yà wọ́n yà tẹ̀lé wa yéé wàhálà wà dé o olóhùn ọlọ́pàá kẹ̀ ọlọ́pàá wàhálà mi ì rí nọ́mbà mọ́ mi ì rí nọ́mbà mọ́ ìlà ìlà ìlà. ẹ̀sán wọ́n ti tán tẹ̀lé wa o. wọ́n ti tán tẹ̀lé wa wọ́n ti tán tẹ̀lé wa. bàbá ní kàmínì ọ̀là la máa mú bàbá ní kàmínì rìn rìn rìn yàrá. ọlọ́run ọba tèmi bá mi wò lóhùn olúwa lolùṣàgùn tán mi. ọpẹ́ o ó dà ń gbọ́ tèmi ìfúwa o àárín wọn mọ́. ọpẹ́ àjẹsára yaba yaba yaba yaba yaba yaba yaba. ọmọ kọ́ mọ́. yé àwọn àgbẹ̀ yé yé yé àwọn àgbẹ̀ mo gbé mo gbé o yóò yóò yóò yóò yóò máa kọ́ ìmọ̀ máa kọ́ ìmọ̀. yẹ sà ẹ káwọ́ sà yẹ sà ẹ káwọ́ sà ẹ káwọ́ sà ẹ káwọ́ sà ẹ káwọ́ sà sà owó owó owó owó àbí sà yẹ níwà sà níwà sà ẹ sà. Àlàní pamọ́lẹ́kún ló bá ẹ lálẹ́. wàhálà ẹsikẹ sà I'm an honourable I have money I have money sà. bàbá ńlá kó bàbá ẹ ló ṣiṣẹ́ owó tó ń pariwo kò ní. àjọpin owó ló tẹ̀ jẹ́ wọn mu hàn mu kí àìmọye àwọn ènìyàn òun ló lẹ́tọ̀ọ́ sí owó tí ìwọ nìkan ná lọ́jọ́ kan ṣoṣo. mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ ní wà láàyè. mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ sá mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. wo ní yí padà. tàbí ah, second chance. jíde ò fẹ́ yí padà. second chance. kò sí wàhálà. second chance. o ò ní láǹfààní yẹn. Ah. torí o ò ní fojú rí mi mọ́ o ò dẹ̀ ní fetí gbọ́ mi. rọ́ì. Ah, má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀. waste him. ọmọ ìyá má ṣe bẹ́ẹ̀ ìwọ gbé mọ́tò yìí lọ wá sí odò mi ò fẹ́ rí mọ́tò yìí lókè ìpẹ́ mọ́ lọ wá sínú odò mi ò fẹ́ rí mọ́tò yìí lórí ìpẹ́. let's go guys let's move it. guys let's go. move it guys let's go. Mamọ̀lẹ́kùn yọ lọ́kẹ̀rẹ̀ Alánidé o. Alánidé. Mamọ̀lẹ́kùn yọ lọ́kẹ̀rẹ̀ Alánidé o.

owó wà ní mo lówó lọ́wọ́ gidi. owó wa la wá gbà. owó wà ní owó gidi ìṣòwò kékeré mo lówó ní. owó tí àbówó. àtọwọ́ mi àti gbogbo ẹ̀ ẹsẹlẹsì ẹsẹlẹsì mi ò mọ̀ yín mi mọ̀ yín ẹsẹlẹsì mi mọ̀ yín. àlà nípa ló bẹ̀ lálejò. olúwa mi olúwa mi o ọmọ ọgbẹ́ yìí àlejò náà mo gbà olúwa mi olúwa mi o olúwa mi o. ọ̀nàrẹ́bù adébáyọ̀ adétúnjì inú ilẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. kò ní dáa fún gbogbo àwọn tó dìbò fún ẹ. mo gbọ́ ẹ wá sílé ń jọkàn wọn ló sì lẹ̀. mi ì fẹ́ wá bá ẹ níbi tó wà nítorí mi ì tí ì fẹ́ kán mọ̀ mi bẹ́ẹ̀ àmójú èmi àti ẹ kóra lénìí kò sí ojú tó ń rí mi tó ń wà láàyè ẹ̀yin lẹ kówó lónà àbí lọ́dọ̀ tèmi náà mo wá gbà látọjọ́ yìí àmọ́ mi ní fún ẹ láǹfààní láti wà láàyè kí gbogbo eléyìí tó ń ṣe yìí kó má bàa fi lọ́mọ lọ́wọ́ àlàdé pamọ́lẹ́kún ló fojú kàn lénìí nítorí pé o ò ní láǹfààní àti rí mi mọ́ o ò ní láǹfààní àti gbọ́ ọ̀rọ̀ mi sétí mọ́ ah. nítorí pé gbogbo eléyìí tó kù kó lò lórí èèpẹ̀ mi ò rò kó tó ṣẹ́jú méjì ẹ bẹ́ẹ̀ ni. guys boss let's go. get down let's go guys let's go. ọ̀pọ̀ mọ̀lẹ́kùn kọjá ọwọ́ ayé òka òka ọwọ́ ọ̀tá ọ̀gbọ́ lẹ́bọ̀dọ̀ lẹ́bọ̀dọ̀ òṣì agbófinró ògbófin káfíńró agbẹjọ́rò ẹjọ́rò ẹjọ́rò káyọ̀rò ìgbàlẹ́ pàmò lẹ́kùn àti ìgbàlè tó ń jà ní ìwọ̀ Yeah, yeah, ni ó. Ọ̀gá. Bàjẹ́ lẹ́nu ni ó. Ọ̀gá. Ọ̀gá. Ọmọ lẹ́nu ni ọlọ́gẹ̀rẹ̀ Àlàní dé. Ọ̀gá. Jan looks so black on the beat. Just in the building. Yeah, your pé mo ní plan pé nǹkan níyàwó mi. Ó yá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó yọ dáadáa. Ó yá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ká ṣe dáadáa. Bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó yọ dáadáa. Ó yá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ká ṣe dáadáa. Ọmọ yẹn pa mí lẹ́yìn tó ti mo pa mí. Mi ò dẹ̀ sọ fún pé kẹ́kẹ́ ìtì mi. Ilé olúmọ like a dis. Ó fún mi sáyìn mi mi ọ̀rẹ́ mi tó jẹ́ náàtì sísì. Ó fún mi lọ́mọ ní New York City. Ìgbà tí mo lọ sí concert ní Kingdom, ti tán níbi tí mo fẹ́. Eh, eh, eh, mọ́lẹ̀ àwọn ìwọ́rí ìpapò ọwọ́ papò náà ni orí mi wú dànù ó yá náà kà papò ó mórí. mo má mo má pe fóònù mi mọ́ mo ní kó má pe fóònù mi mọ́ kí ló dé àwọn ọkùnrin bíi ẹgbẹ́ ló wà mí báyìí tó ń ná owó wọ́n ń ná owó yẹn débi pé wọ́n tún ń ṣe ìkẹ́ obìnrin pẹ̀lú ni má pe fóònù mi mọ́ o tó bá ti mọ̀ pé òní kankan ṣe má pe fóònù mo ti gbọ́ onírànù ọkùnrin get out. Hmm. yeah, sure. kékeré ni gbogbo eléyìí tó rẹ yìí two years. ah o jẹ́ ọmọ tí mo nífẹ̀ẹ́ sí o máa gbádùn mi jù báyìí lọ dáadáa dáadáa. yeah. <laughs> tí n bá ní wà forward mo kàn fẹ́ mọ̀ ní iṣẹ́ wo lè ṣe ẹ̀yìn just want to know. Yeah. Why are you asking? No, I just want to know cause but mo dé bí mo rí pé àwọn as in there's a lot of people wọ́n kàn jẹ wọ́n mu sí ẹ fine mo rí ah, mo kàn fẹ́ mọ̀ ni. Right láti bẹ̀rẹ̀ but she won't know ní bínú. Hmm, no. For náà máa sọ fún ẹ pé sorry láti sọ nǹkan tí mo fẹ́ sọ. Eh. Iṣẹ́ tí mo ń ṣe uh-huh. ó lè bọ gbogbo fámìlì ẹlẹ́kọ̀ọ́ ṣe. ṣe rẹ̀ pọ̀ ti bínú àbí. Ah, no no no no no. o ò bínú. Ah, mi ò bínú. Ah, tí o bá ti bínú tí mò ń tura láti sọ fún ẹ ni wípé màá sọ ẹ́ dèèyàn láàrin ẹbí. Mm. yes. <laughs> yeah. <laughs> mo sorry mo sorry mo sorry mo sorry wo kò sí nǹkan tí <laughs> yeah sorry. Hey, you guys. Yes, let's We gotta go oh my god ladies ẹ má bínú sí wa rárá papo oh, one two three. you guys on the time. Oh. Oh, yeah. Ojú ń dán bó ṣe máa lẹ́nu nìyẹn fádẹ̀ bẹ̀rẹ̀ tó ń sè yìí wọ́n tún fi pé rẹ̀. àtìgbọ́ yín hmm, ó ti yé mi wo wo jẹ́ kí mi náà máa ṣe fàájì tèmi lọ torí fàájì ń sàn lọ́nbí tí mo wà yìí wọ́n ló mọ reason tó ṣe jáde lẹ́nu mo wà lè jẹ́ kó pa fàájì mọ́ mi lára kò yẹ ẹ máa rìn èmi máa pẹ́ lọ́la wọ́n ti sùn tójú bá ti dá máa pẹ́ máa pẹ́ máa pẹ́ ẹsẹ̀ máa rẹ̀ ọ̀rẹ́. Sorry, sis. What's up? Okay. good. Ṣé wà okay? I'm right. Ah, kí ló dé ẹ kò dájú kò sí bíbá yẹn? Ṣé bíbá yẹn dry gan-an? Ẹ ṣe join wa ní other side yẹn, ibẹ̀ yẹn ń bọ́ọ̀bù dáadáa. I'm fine, thank you. Uh, is that it? Yeah. ọ̀yà ọ̀yà ẹ̀jẹ̀ ká pé wọn ìyá mi. kó kíní sílẹ̀ kí ló ń ṣe ah, kí nìyẹn kí ni ẹ fẹ́ bá dé kó o fẹ́ wá mọ́ àbí. Ah, ẹ gbé kíní jọ. ilé kan wà tí mo rí sí mo rò pé ẹ máa láìkẹ́ ilé kan. Are you sure? Hmm. lọ́pọ̀ ọ̀fun. Okay, boss. lọ́pọ̀ ọ̀fun. I don't just get it. Kí ni nǹkan tó sọ nísìnyí? No, no worries. <laughs> no worries. Okay, love you so much. Mm-hmm. Hey! Get up. Yes. Bá mi fún ní five hundred thousand. Five hundred thousand. Ní dọ̀tí wà lọ́gbà. Bishop Joe. How are you, girl? No. Oh my, you beautiful. but it's straight gan. Anyways. Jókòó ó kásí. Ah! No! No! No! Boss. No. Boss, boss. No. Agbọ́mọjó o ni wọ́n sọ wípé ọmọ máa ń mojú ẹ̀. Mẹ́ta. Boss. Èmi ò kì í ṣe agbọ́mọjó. Ìwọ gbá ẹ̀mí létí. Yes, I did. Wọ́n fi ọwọ́ tẹ̀ mí nídìí. Are you crazy? Wow. Yeah. <laughs> Ìwọ ìwọ gbá odindi ìlú kan létí mi ò ní jẹ́ kó wà láàyè. bódejẹjẹ ọ̀dajẹnẹjẹnẹ bóde yàtọ̀. alani pamẹ́lẹ́kùn kodolugbo rabra kadabra dandambirilu kí a fẹ́ kun. adé ìṣẹ̀mbáyé méje. a kí ló ṣe. yàrá máa mi adé ìṣẹ̀mbáyé lọ. mo ti gbé adé ìṣẹ̀mbáyé lọ jọra ọbẹ̀. adédọ̀yìn. Ah! ṣó ń dùn ẹ ní àbọ̀ ń dùn ọmọ ẹ. a painful. àṣẹ ni kò máa ṣe kábíyèsí adédọyìn máa ṣe àṣẹ á ah, rọ̀ mí lọ́rùn o ọwọ́ ayé ò ní ká mi. àṣẹ. alani gbadé lórí ọba bàbá sí o kò kàdé aláàfin Ọ̀yọ́ adé òní ìfẹ́ adé ọba mi ni. ètò kọ́mọlẹ́yìn yọyọyọ rẹ̀ jẹun ẹ̀yin ni ẹ kó lé ayé lé lọ́wọ́. kí ló wà nínú ẹ̀ tó fi ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ abẹ́ mi arí dáradára bí nǹkan tí iná bàrà tó tọ̀ ojú pàjọ kayọ̀ lára. sinimá ti tún àlàní pamẹ́lẹ́kùn. star study engineer written produced directed by ọdúnládé àdìkọ́lá fúnra. Àlàní dé. dé ó dé ó pamọ́lẹ́kùn yọ lókèrè Àlàní dé o. dé ọmọ ìyá yé. dé orí ògùn mólè ọmọ ńlá ọmọ ẹ̀pà. pàmòlẹ́kùn yọ lọ́kẹ̀rẹ̀ alánidé o. ọjọ́ bá yọ ojú tó pọ̀ lọ́jọ́ ojú bá rọ akókó nípa o kàkàkì ńlá ọmọ àjẹ́ ayé pàmòlẹ́kùn bomi dé lójú ọmọ o àlàní ń bọ̀ lókèrè sáwọ́gbó bó o bá níyà máa máa dìbò ẹ̀yìn o. La làárọ̀ fàájì àdìtí tí kò fẹ́ sọnù àgbọ̀ òṣì sọnù máa máa dúró. Alani dé.